شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة ونسأله لجنة قول أو عمل عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn بس يا دكتور dúpẹ́ fún ọlọ́run ọba lórí oríṣiríṣi àwọn àkọsíkà tán orí bẹ ọlọ́run ọba náà kó jọ kó ṣàmójúkúrò fún wa láwọn ibi tí a kù sí bákan náà bẹ ọlọ́run kó túbọ̀ ṣàlékún ààbò rẹ̀ lórí ẹnì kankan wa ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run lè tó owó tó nípọn ju ẹ̀wù ní lọ àbẹ̀ ọlọ́run kó jọ kó dáàbò wa tọrọ alekun ọlọ́run fún anabi muhammad sallallahu alayhi wa sallam ndé ọlọ́run alekun ìyẹnà rẹ kúbọ ṣe fún àwọn aṣíwájú wa tí ń ṣe àwọn sàṣàdà bẹ́ẹ̀ náà ni àǹdé ọlọ́run nínú àánú ẹ kó tó wá ṣàlékún ìdúró déédéé ìdúró ṣinṣin fáwa náà ó lè jọ kó ṣàlékún ríkú halálì fún wa àwọn ń bẹ̀rẹ̀ nínú àánú ẹ kó má fi wálé fún ṣe tí ọlọ́run bá ti gégùn lé tó ti dínú sí kọ́nà kó má jẹ́ kí àwa ti rẹ̀ jẹ́ ní àjọṣepọ̀ kankan gbogbo nǹkan tiẹ̀ ọlọ́run má jẹ́ kó ń wá àwọn nǹkan tọ́lọ́run fún náà ní kí ọlọ́run kó fi sí ọkàn wa ọlọ́jọ́ kan ti ọlọ́run. àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jọ kí ó gba ilé ìtàkùnfẹ́ ṣe lónìí ní àìbádà fáwa àti fún àwátafẹ́ sọ àti fún ẹ̀yin náà tí ẹ̀fẹ́ gbọ́ ọlọ́ọ̀jọ́ kan sọ́dọ̀ mọ́ a ní kí a fi jí ẹ̀mí wa padà lẹ́yìn ìgbà tí a ti lọ fún ìsinmi ti àsìkò ọdún mo fẹ́ kọjá sí pé kì í ṣe pé àfitọ́lọ́wọ̀n bá náà lẹ́nu bàkan kan. kan nǹkan tó fẹ́ tún tawájí lórí tamọ̀ sí istiqama ìdúróṣinṣin ìdúróṣinṣin torí pé àwọn oríṣiríṣi àwọn nǹkan wọn náà ní tí ó ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé àwọn ẹ̀dẹ́ ènìyàn báwọn oríṣiríṣi nǹkan ìṣe ń ṣẹlẹ̀ yìí ó bùkátà sí ká máa rán ara wa létí tó pàtàkì jù tó yẹ pé òun gangan ni tìtorí ntọ́nà ṣe dá wa sílẹ̀ sí àwàyé ọ̀nà ni tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn káde máa fi tara wa jí ní gbogbo ìgbà ká má jẹ́ kí ọkàn wa sùn ká má kí iye wa dí ká kí ìrántí tó pàtàkì sí wa ká kí ó máa wà lọ́kàn wa lóòrèkóòrè tàbí ní kí a tarawájú pẹ̀lú àwọn àyàtù kan nínú Suratu Fussilat láti àyà ọgbọ̀n vẹ́sítẹ́sì inú sọ́rọ̀ yìí tẹ́lẹ̀ pé ní àwọn àyàtù ilé tí àwọn àfẹ́sìn tí wọ́n bá fi ń ṣe sí ti nípa istiqama wọ́n máa fi ń ṣàlàyé fún wa nípa ìdúró ṣinṣin bákan náà jazā'u l-istiqāmah ẹ̀sán tó ń bẹ fún ọ̀yà tí a bá lè dúró tán pẹ̀tọ́lọ́wọ́ ni mo fẹ́ fayé mi ṣe àtẹ̀mí àdúgbò tí mo ní tìwọ́ ọlọ́wọ́n ọba ni tọ́lọ́n bá lẹ́ni kéèyàn gbà pé bóun ṣe fẹ́ lu ayé òun rèé ẹ̀sán tó ń bẹ fúnrúfèèyàn bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí a máa tara àwọn àyà tí gbọ́ káàdà máa fi èdè kọlọ̀mbà kó jọ nínú àánú rẹ̀ àtijọ́ kan rẹ̀ àti ọlá àti títóbi rẹ̀ kó túbọ̀ fi ọkàn wa rìn ilẹ̀ ṣinṣin lójú ọ̀nà òdodo kó dẹ̀ tó ṣàlẹ̀kùn rísíkù halálì fún wa tá a fi máa rí ẹ̀sìn wáyé náà ṣe láti gbádùn dáadáa. ayà ìbẹ̀rẹ̀ pẹ̀lú bọ́lá ń ṣe ṣàlàyé fún wa bẹ̀rẹ̀ pé أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون اللهم إن الذين قالوا ربنا الله ìdájọ́ àwọn ẹni tí àwẹ̀rúsìn ọlọ́run eléyìí tí wọ́n sọ látọ̀ dájú ìpè rọ̀bùnà ọba tó níwá tó pèsè ẹ̀mí ìfún wa tàbí jéèyàn tó ń jẹ́ ká máa tẹ tó dá wa sí òun náà ni Allah òun ọlọ́run ọba eléyìí gbólóhùn istiqama ìfinilẹ̀ pé ẹni tó tó níní lọ́lọ́run. a máa jẹ́ kí ẹ̀mí wá ọ̀rọ̀ kan mí àti gbogbo ta ni ta ló ní wá ọlọ́run ta lọ́lọ́run ọba táwọn rí tá à ń rí ọba kan ṣoṣo tó ní ayé ọlọ́run tiwa tó dá wa àdìkọ́ọ̀lì kọ̀ọ̀lìkùnà rọ̀zíkùnà hádàwà máàna rọ̀bù máàna rọ̀bù wọn náà ni àdìkọ́ọ̀lìkù àrọ̀zíkù ọba tí ń pèsè ọba tó dání ọba tó ń ṣe gbogbo ohun ń fẹ́ fún wa ọba tí ń sọ òjò kalẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ ọba tí ń rán oòrùn pẹ̀lú àṣẹ rẹ̀ ọba tó ń jẹ́ kílẹ̀ ṣú kílẹ̀ má wa máàna rọ̀bù tìmọ̀ nìyẹn ẹni tó ń dá sí gbogbo nǹkan yìí ọlọ́ ẹni tó wá mọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ tó ń sọ rúpẹ́ kéèyàn lè ẹ̀ kò kéèyàn sọ̀rọ̀ kan wá béèrè béèrè lórí ọ̀rọ̀ tó sọ kó má wá kó má wá lè sọ kó má lè àwọn sàtọ̀ ti dájú pé ẹni tó ń ṣe nǹkan yìí òun náà nìkan ṣe náà lẹni tó ń jẹ ọlọ́run àwọn àdẹ̀kọ́ ló kọ́kọ́ dá bẹ̀rẹ̀ ìdẹ́dá ti pẹ́ kó tó dúkó tẹ̀ wá dá ìran àwọn ẹ̀dẹ́ ènìyàn ó ti dá àwọn màlẹ́kà ó ti dá àwọn àdìjọ̀nú ó ti dá oríṣiríṣi àwọn igi àwọn ewéko oríṣiríṣi àwọn ẹran àwọn ẹ̀yà kan lóníranran kó tẹ̀ tó dá ẹ̀yà àwọn ẹ̀dẹ́ ènìyàn pàápàá ẹni tó wá mọ̀ bẹ́ẹ̀ tó ń sọ tó mọ̀ sàkà ọ̀mù èèyàn ń sọ pé mo mọ ọlọ́run lọ́kàn tó pán mo mọ̀ fóun ló já wa ó tún ṣe ń bùkátà sí kankan ọ̀nà lè sẹ́kọ̀ ọ̀nà pẹ̀lú temptation máa wá gbogbo àwọn nǹkan yẹn tó bá ti ń ṣẹlẹ̀ sí ìyàrá yìí nǹkan yóò kó lè dé bá ìsìkọ́mọ̀ bí tí èèyàn ti àpláyé nìyẹn sùmọ́sàkọ́mú lẹ́yìn náà gbogbo nǹkan tó dé yẹn wọ́n ṣéèkì wọ́n dúró nídé pẹ̀lú tọ́lọ́wọ́n ni wọ́n dúró nídé ó sọ ń tún sọ jáde lẹ́nu ìgbà tí pèníjà dé ìsàkọ́ ààrẹ dé bá àbí tádọ́ bá tún ti wá bẹ́ẹ̀ níbi ilé ẹ̀ náà wá tún ṣíìpù wá tún gbàgbọ́ mí ìdáwọ́ nẹ́tíwọ̀kì ọlọ́run kì í ṣe ń tà ń wá ká kò ṣe pé jẹ́ kí n lọ sí òkè báyìí jẹ́ kí n súnmọ́ bí báyìí ó máa ń fúlù ń bẹ̀ rárá nẹ́tíwọ̀kì tọ́lọ́run bá tó pèsè fáwọn ẹ̀dá rẹ̀ inú ìsìlámù bí ló fi sí má wá káàkiri. ìnàlẹ́dínà qalu rabbuna Allahu thumma istaqamu ọlọ́nà àwọn tí wọ́n gbà kọkàn lọ́lọ́run ló lè dá àwọn lẹ́yìn wá gbà náà wọ́n tó wá dúró déédé pẹ̀lú tí wọ́n sọ yẹn wọ́n ti takú tẹ̀sìn wọn lọ́rùn ayé a máa búyàn náà báyìí sì fi bú ẹ pé ó wá gbẹ́sẹ̀ rù tí ó ń gbèjà ọlọ́run ni ìjọ ọlọ́run ò sí gbè àwọn èèyàn ti rí kó serious pẹ̀lú tó ń ṣe nìyẹn tí ó ra àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wá ń pọ̀ yẹn tó bá ti ń sọ sí ẹ tí ẹ ti ẹ ti dé jù sí nìkan ló ń sí lọ́run ni tó bá ti di pa ń dágbọ́n sọ̀rọ̀ kẹ́límọ̀ bẹ́ẹ̀ sí ẹ mọ̀ kó ti mọ tó ń ṣe lẹ́sìn nìyẹn ìròrí tiẹ̀ ti yàtọ̀ sí ìròrí àwọn èèyàn lásán ó sì ròrí rẹ tó ń ronú tó dáa tí ṣe tán àti mi pọ̀ mẹ́sìn yẹn kò wá ní bá àwọn ẹlòmíì lára nígbà náà ìdúró dédé tiẹ̀ a máa jẹ́ ìnira fáwọn pẹpẹ títí yíwa báyìí nìsí náà ọlọ́wọ́ bá lẹ́ni tó bá lè bí nígbà wo ni lákòókò wo ni wọ́n ni fi hààlà ti lè rọrìn bọ́rọ̀ ní àkókò ìgbà tí wọ́n bá ti ń pọ̀ kàkà kú lọ́wọ́ táwọn èèyàn tuntun tí wọ́n ń bara jẹ́ táwọn èèyàn wo ẹni tẹ́mi fẹ́ bọ́ rẹ̀ tọkàn wọn gbọgbẹ́ ọlọ́run ọba ni nígbà náà wọ́n wá sọ àwọn màlẹ́kà kalẹ̀ kò sọ fún málàkù màláìkà àwọn màlẹ́kà wá sọ kalẹ̀ wá bá ẹrú ọlọ́run tó fẹ́ lọ màmá wa sọ fún pé alla takhafu wala tahzan àwọn afọ la takhafu wala nǹkan méjì tó máa sábà tẹ̀lé láàmú náà nìyẹn. الخوف والحزن الخوف والحزن كل اسمها الخوف انت الخوف الخوف كلام جميل الخوف عند الباقي الخوف الخوف عند الجامع أحسن وتجسني ودون نواو ada waktu ya udah yang bau al khawf mo máa wọn tó lè mọ́ ní tí jù alkhọ́ọ̀fù kí ni ti na si máa ṣe kọ́ọ̀mù ẹ̀yà ṣe kọ́ọ̀mù kadulu didi barakallahu fik barakallahu fik salam bagale janiye barakallahu fik استقامة قدر لله الخوف ألا تخافوا وما لك ما صفوا لا تخافوا ولا تهزنوا الخوف تيني تماري قاسم الخوف يبالي الحزن وكا يبالي جاي بارك الله فيك nǹkan méjèèjì yìí òun ni tí ó yára sọ ní gbogbo ló sọ̀gá ó yára sọ ní dáláàárẹ̀ kọ́ọ̀fù ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù oríṣiríṣi àárẹ̀ ni ìbẹ̀rù lè bí síyàn lára ẹlòmíì máa ti kú kalẹ̀ dé kú kíkú tó tó látara ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́nà àwọn àníkà àwọn ẹlẹ́kà yẹn máa sọ fún ẹni tó fẹ́ kú pé kọ́ máa bẹ̀rù wala tahzanu wọ́n ti sọ fún wọn pé ẹ má bàánú jẹ́ alhuznu alhuznu ìbànújẹ́ ìbànújẹ́ wọn ṣe nǹkan rẹ̀ ọlọ́mọ sọ wà lẹ́nu jẹ́ ìbànújẹ́ náà máa ń sọ ní ìdógbó ìbànújẹ́ máa ń ó máa ń dá àwọn àárẹ̀ sínú lára kódà ìbànújẹ́ máa ń gba ojú lọ́wọ́ ẹni. anábìwá Yakub tí ń ṣe bàbá tó bí anábìwá Yusuf alayhi salatu wa salam ẹ̀wọ̀n kó súnkúnsúnkúnsúnkúnsúnkọ́ ọmọ ẹni títí títí tóbi di pé ojú lọ ìbànújẹ́ pọ̀ mọ́ kú ó súnkúnsúnkúnsúnkún tóbi di pé ó jẹ sábàbù tójú ẹ̀ lọ. nǹkan méjèèjì yìí. òun ni ẹ̀ta àmàlẹ́ka yẹn máa máa kọ́kọ́ sọ fún ẹni tí ẹ̀mí fẹ́ bọ́lá rẹ̀ má bẹ̀rù àmọ́ pé bí tó ń lọ ló ń ṣiẹ́ ẹ̀rù ń gbà ẹ̀ pé kí ló fẹ́ lọ dé bá látọ̀kọ̀ má bẹ̀rù ibi tó ń lọ dájú tó ti fẹ́ kúrò lọ wàlá táàzàn má jẹ̀ bá mi jẹ́ kí tó wá tẹ̀lé bìṣáà lẹ́yìn ìfilọ́kànbalẹ̀ àtúwà fún a máa sọ fún gbogbo olùsílọ́hún tẹ́lifẹ̀ bọ́ lára rẹ̀ wípé wà á bì ṣerú bílí jannati allati kuntum tu'adun ẹ máa dunnú ẹ máa yọ̀ pẹ̀lú àlìjẹ́nà ilé ìtì ọlọ́run ọba tó ṣàdéhùn rẹ̀ fún yìí gbogbo ẹ̀ tó bá dólù sílọ́run tó dúró déédéé pẹ̀lẹ́sìn ẹ̀ kẹ́ẹ̀mí tó bọ́lá rẹ̀ ó lè má láǹfààní àti lè sọ fáwọn tó yí ká ṣùgbọ́n kẹ́mi tó bọ́lá rẹ̀ ló fúnra rẹ̀ ti máa mọ ibi tó ń lọ pẹ̀lú àyà yìí wọn kò sáta kẹ́mi kúrò lára ẹ̀ àwọn alẹ́ kàti máa máa fún ní ròdùnú wọ́n ti máa wá fi nǹkan rí hàn wọ́n ti máa máa fi lọ́kàn balẹ̀ wọ́n ti máa máa ṣàdéhùn àlùjọ náà wọ́n máa dunú pẹ̀lú àlùjọ náà ilé ìtọ́lọ́ ń ṣe ládéhùn fún gbogbo olùsìn gbogbo olùṣesí ẹ̀ gbogbo olùmọ́lọ́kàn. iná àwọn ọ̀rọ̀ tọ́lọ́ ọba ti sọfún nínú àyàfi nínú sọ́rọ́tò fọ́sílátì tàǹkà yìí àyà tó tẹ̀lé ti ṣe àyà thirty one ọlọ́run ní àwọn màlẹ́kà máa máa sọ pé ọlọ́run tó fẹ́ jáde láyé yẹn wípé نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أواني عيوي لي ṣebọ́lá ọ̀nà yìí sìn olólùfẹ́ ọlọ́run ṣe wa láyé ní gbogbo ṣe wà pẹ̀lú yìí bá ṣe ní yìí anájẹ kọ̀nfàm ẹ̀fún wa sọ̀lọ́lá àdìsọ́lá wípé àmàlẹ́kà ti wà láàrin wa tọ́ba ti rí jókòó àwọn ẹni tí wọ́n ń ṣe tọrọ nínú masjid àmàlẹ́kà hafatihum arrahma hafatihum almalaika wa ghashiyatihum arrahma àmàlẹ́kà máa wá darapọ̀ wá fi ìkẹ́ rọ̀kìríkà wa látọ̀dọ̀ ọlọ́run a m'a tọrọ kẹfọ alátọ̀dọ̀ ọlọ́run àánú ọlọ́run àwa bu gbogbo olùjọ́sìn fọlọ́run tán jókòó sínú ilé ọlọ́run àánú ọlọ́run àwa bù wọ́n dàrú mo fi sọ fún kan nínú àmọ́ wa fara ro ilé ọlọ́run tàbí wọ́n ka wọn àtàrò àwọn ẹni rí tí wọ́n ti rí kọjá lọ tí wọ́n ti ń fara ọ̀rọ̀ ilé ọlọ́run tàbí ka ọ̀rọ̀ Sa'd ibn Musayyab náà tàbí ka gbọ́ọ̀rọ̀ àwọn ẹni rí àwọn sára bí wọ́n ṣe kúndùn ìmá jókòó nínú ilé ọlọ́run kí wọ́n tó lè máa sọ yí ogójì ọdún sí fún odidi ogójì ọdún gbáko wọn mèsì wọn pèrún mọ́ádínà pèrún kó má jẹnu mọ́sídì ló ń wà gbàtọ́ fẹ́ pèrún for good forty years mọ́ádínà fẹ́ pèrún ọ èèyàn pèrún ló ń ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ tó ń wá fi ń bọ̀ nínú mọ́sídì rárá wọn ti wà nínú mọ́sídì ìṣojú òun náà ṣe máa pèrún náà ṣe máa tún kírun. Allahu akbar kabira tẹ́lẹ̀ mi ti máa kinu tó kó tó sálámà báyìí tó bá ṣe é ṣe kó lọ sálámà níta gan tó ti gbọ̀n jáde pòkì ẹ̀mí ìmọ̀mù kódà tí wọ́n bá ti pẹ́jù níta ṣáhùd ó ti ń gbòkó àkíló ìṣẹ̀lẹ̀ ó yà mọ́mù ẹ̀jú ilẹ̀ ẹ̀jú kíní ilẹ̀ ẹ̀jú kíní ilẹ̀ àti máa dágbọ́n bọ̀n lẹ́sẹ̀ ara wa gbọ́dọ̀ sílé sínú ilé ọlọ́run anábìjẹ́ káwọn yẹn pé sallallahu alaihi wasallam pé ibi tí ó jẹ́ àyè àlùbáríkà jù lórí ilé ayé àwọn ibi tó jẹ́ àyè àlùbáríkà jù ó náà ní àwọn ilé ọlọ́run àwọn ibi tó jẹ́ pé àwọn ibi tí ó jẹ́ àyè ìrẹ̀lẹ̀ jù lórí ilé ayé ó náà ní àwọn àárín ọjà àwọn èèyàn wá kí ẹ̀ wọ́n lè lò four five hours nínú ọjà láti inú ibì kan síbì kan kó sáà máa wọlé kó máa wò tọ̀hún kó máa rí kó máa ra tọ̀hún ẹlòmíì fẹ́ẹ́ ni máa sùn náà jà tó bá ti méèkì owó lọ́wọ́ ìgbọ́n nínú masjid ṣètò ní máa wá ń tàpá ọ̀yàn ní pé jáde jáde jáde ẹ máa rí kó máa rọ ẹlòmíì lọ́rùn kó jókòó kó máa gbatẹ́gùn kó dẹ̀ máa tẹ fóònù nílé àlùwàlá jókòó sínú masjid kó máa ṣàkárò àrùn burúkú ni ṣètọ́ọ̀nì nínú ibi tó máa ń gbà fi gbáyàn mú ìkànnìyàn nínú ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ara wọn máa fi lé sínú ilé ọlọ́run bàtánà bí ń ròyìn sọ́lọ́rọ̀ sọ́lá àwọn èèyàn tó máa wà lábẹ́ ìbò jíjẹ gbọ́dọ̀ pé àwọn ó mẹ́sàn ẹni tó jẹ́ sí pé rọ́jùlù rọ́jùlù qalbuhu mu'allaqu bil masajid ẹnìtẹ́ pé gbogbo ọgbà báyìí ọkàn tí ẹ ṣá máa ń fà mọ́ kó ṣáà dẹ́mọ́sídì ni kó ṣáà dẹ́mọ́sídì tí o bá ti dẹ́mọ́sídì ara ẹ̀ ò ti ń balẹ̀ kódà àdúgbò kan tí o bá ti mọ́sìkì ń bẹ̀ ó máa máa rìgírẹ́tì pé irú olùmúwa gbalẹ̀ sí i fọkọ̀ wọn ò dẹ̀ wá ṣe rìfẹ́ṣọ̀n dáadáa nǹkan tó kàn sọ fún ni pé ilé yẹn wà òkè wọ́n tá ẹsẹ̀ everywhere omi iná wa tàbí pírì ní kíní kan at least ó sì wá kéré wọ́n á sì lónà 15 hours júmọ́ out of 24 hours tà á òkè ìyẹn make sense tún tó nǹkan gbọ́ nìyẹn ìbẹ́dẹ̀ wà fẹ́ǹsì tún tó gbọ́ nìyẹn kò rántí ṣèwádìí pé báwo ni mọ́sílìdì ṣe jìnà tó sílẹ̀ ó débẹ̀ lórí pé mọ́sílìdì sílé ibi tó ń gbà òun á lè láti wọ́n wọ́n tún bí 500 kóhun tó lè di mọ́sálásí subhanallah ìkílẹ̀ léyìí gbogbo politics tí wọ́n sọ fún ẹ tó fi gba ilé yẹn kò sí bárkà nínú ibi tó ń gbé yẹn ibi tó ní máa rí bí oúnjẹ ọlọ́run wọ̀ lóòrèkóòrè tó ní máa rí oúnjẹ ọmọ àkí tó ní máa rí fara sínú ilé ọlọ́run kò ti di ohun tí bẹ́ẹ̀ ti di ibi tó ń lọ tó ń bọ̀ anábìnrin ẹni tí ọkàn rẹ máa ń fà mọ́lé ọlọ́run gbogbo ọgbà sallallahu alaihi wasallam tó ti sọ ní ibi tí àwọn alẹ́ka ń lò sí tó ti sọ di ààyè ibi tó ń náà máa máa wà lóòrèkóòrè tó ní ó fi àwọn ẹ̀ bẹ́ẹ̀ wọn máa bẹ lábẹ́ ìbòjì lọ́jọ́ tí ò ní sí ìbòjì fẹ́nikẹ́ni àti àwọn ẹni ẹ̀ ṣàtàǹkalẹ̀ àwọn méje tó wà nínú àdéhùn yẹn náà. àwọn màlíkà máa máa sọ pé àwa ni ààyò yín gbàtà ìgbẹ̀láyé gẹ́gẹ́ bá ti sọ fún wa báyìí náà wípé nínú àwọn tí ànábì sọ fún wa sọ̀rọ̀ sára ni pé àwọn màlíkà kan máa máa káàkiri àwọn awo àwọn awọ ọlọ́run kiri tó máa dí àwùjọ bí tọ́wá rí pé àwọn èèyàn kan jókòó sí wọ́n ṣètò ọlọ́run lọ́wọ́ báyìí wọ́n ṣèrántí ọlọ́run wọ́n ṣàtkáàrù wọ́n tiláwà wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ wọ́n yìn ọlọ́run wọ́n ṣàfọ̀mọ́rúkọ ọlọ́run ẹni tó tìrawa ń tìrawa ẹni tó ṣàkárù ṣàkárù anábì sọ̀rọ̀sọ̀rọ̀ ní àwọn alẹ́ka máa béèrè lọ́wọ́ arápá kí náà ilé yìí ṣe àwọn tá à ń wá rí ẹ máa bọ̀ bí àlùmù ilé ìnáyà máa bọ̀ lọ́dọ̀ wa àwọn tá à ń wá káàkiri rè táwọn kan bá ti jàjà rí wọn bí àwọn kan ti gba bí wọ́n wá àwọn tó ń sin lọ́wọ́ làwọn kan ti gba bí wọ́n wá débẹ̀ náà bá ahẹ́n ìyẹn ló máa pa àwọn èmi ti rí àwọn kan kan tó àwọn àwọn ń sin àwọn ènìyàn ni a máa fi yùbá ìdí a máa fi ama máa fi wá ṣe ìyára lọ́dọ̀ àwọn ẹ̀ka pé wà wọ́n lé ẹ̀wọ̀n tí wọ́n ṣe lọ́wọ́ ẹwà àwọn akẹgbẹ́ wọn wọ́n dédé báwọn ti fẹ́ jíyàn gbé ẹwà àwọn kan òun bóbìnrin olóbìnrin ṣe lọ́wọ́ ẹwà àwọn kan àwọn mutí ẹwọ́ táwọn lè ṣe lọ́wọ́ àwọn kan jáde lọ́wọ́ àwọn ilé ìjókòó sínú ilé ọlọ́run wọ́n yin ọlọ́run wọ́n ṣàkàrà wọ́n gbọ́rọ̀ ọlọ́run wọ́n tiláwà àwọn màlíkà máa sọ fọlọ́gbà tó bá yẹ fáwọn ilé wa rí wọ ọlọ́run wa ń kọ́ tó bá yẹ fáwọn rí wọ ọlọ́run àwọn tó tún máa ṣe máa lè jù báyìí lọ nígbà táwọn rí ọlọ́run tí wọ́n dẹ̀ yàn dá ara wọn fún tọ́lọ́run báyìí ẹ gbogbo tó ní kálukú wá ti lọ káàkiri látàárọ̀ ọkàn wa ṣáà ń padà sí pé a fẹ́ jókòó a fẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ a ń lọ láti lọ dúró a bá lè dúró tán pẹ̀lú gbogbo ìṣẹ̀sìn wa yìí táàjẹ́ kò sí wa tó ló máa ń su ẹlòmíì tẹ́lẹ̀ ní bá ṣe tó séde kan kó tuntun máa ń dé bá ó máa ń rẹ̀ lọ́wọ́ ni ẹni tó dúró tán àwọn àdéka máa sọ fún wọn jẹ́ òpèrè àlùkàyà wọn yìí pé nahnu awliya'ukum fil hayati dunya wa fil akhirah àwa là yóò yín nígbà tẹ́ láyé náà kọ́dà lálùkàyà wọn àwa sí tẹ̀rẹ̀kọ́ àwọn alẹ́kà ní ayú àwọn olùgbàgbọ́ òdodo lálẹ́kẹ̀ẹ́ àwọn ọ̀pọ̀lọ́ wọn ṣọ́ olùgbàgbọ́ òdodo délẹ̀ nínú àwọn nǹkan táwọn alẹ́kà wọn máa sọ fún gbogbo màlìjánà jọ́nà ni pé wọ́lákùn fíhà ayé fìlìjánà pàápàá jùlọ ń bẹ fínẹ́ lálìjánà yẹn ما تشتهي الأنفس ولكن فيها ما تشتهي أنفسكم ntọ́kọ̀ọ́yìn fẹ́ ntọ́ba mú yín ntẹ́ni bá ti fẹ́ tẹ́bájáde jọ́nà gbogbo ẹ̀lẹ́ máa ní bẹ́ẹ̀ tàbá béèrè lọ́wọ́ àwọn tó jókòó ní kálukú wa tàbá máa fi béèrè lọ́wọ́ èèyàn márùn-ún ibi tá a jókòó kódà tàbá máa fi béèrè lọ́wọ́ èèyàn méjì àbíkájá kẹka má ti ń bèèrè lọ́wọ́ ẹlò ní ìmọ̀ tọ́n tó wùn ẹjẹ fún mi lálẹ́ tí àwọn méjì bá fi dárúkọ tó wùn òun jẹ à ní jẹ́kẹ́ nìkẹta sọ bá dágbé sí mi lọ́rùn èyí méjì jẹ sọ ti tó èyí méjì jẹ gan ti wọ̀ mí lọ́rùn à tẹ́lẹ̀ yìí ti dárúkọ ẹgbẹ́ tó lè rí nǹkan yẹn rà ó lè máa ti lọ gba thirty five thousand naira lọ́wọ́ mi eléyìí ìgbín àti ọbẹ̀ ẹja àti kíní kan kọ́ wá rí àà ìkejì náà tó máa dárúkọ àà nígbèsè níyàn ṣèwọ́n náà nínú àgbàlìjẹ́nà àdéhùn ọlọ́run lórí gbogbo olùgbàgbọ́ òdodo ni pé walakum fiha ma tashtahi anfusukum gbogbo ohun tí ẹ̀mí bá ń fẹ́ gbogbo ẹ̀ wà níbẹ̀ ó ń bẹ nínú àjẹ́nà ọlọ́run mọ́bí tẹ́lẹ̀ mi ti jẹ̀gbín gbẹ̀yìn ọlọ́run mọ́gbà tẹ́lẹ̀ mi fẹ́nu kan èdè gbẹ̀yìn ọlọ́run mọ́ ọlọ́run mọ́gbà tẹ́lẹ̀ mi ti mú míìkì gbẹ̀yìn wíyá ní Ramadan tó kọjá yìí oríṣiríṣi nǹkan tó ń mú ọ̀pọ̀lọpọ̀ jẹ láyé kò sí kápá àti máa rà kó wá kàn ń jẹ nǹkan kan kíkùn kan lè yí kíkùn kan lè kí wọn máa yàn ọ́ sà nítorí kálukú wá kàn ọ̀rọ̀ sínú tó bá dà jẹ́nà ọlọ́run káwọn ní ká máa sọ fún màdìjẹ́nà yìí pé ń tọ́ tí ẹ̀mí ẹ bá ń fà mọ́ kó láì bó ṣí ẹ̀mí ṣe ń fà mọ́ yẹn kò ti dé. ولكم فيها ما تدعون wọ́n ní kọ́dà ń tẹ́ ń fẹ́ ní pè báyìí tẹ́bá ti lè pè pé mo fẹ́ nǹkan báyìí kò tó pè tán ìkọkọ rẹ̀ òdìdé wájú ẹ̀ aláhàkùrá abdulgani ṣe rúkọ́dà kíyàn sí islam kíyàn wá ṣe dáadáa kíyàn kírun dáadáa kíyàn gbáre kíyàn ṣe dáhùn dáadáa kíyàn dúró tọ́lọ́mù kíyàn wá fi nǹkan míì kún tọ́lọ́mù bá lè ní kíyàn rí ṣe bẹ́ẹ̀ kíyàn ti ṣe rire ẹgbẹ́ àwọn gbádùn sí ọ̀pọ̀lọpọ̀ nílé káàkiri ìfàd gbádùn tí ò ní stress nínú àwọn kan tá à ń jẹ láyé tá a bá ti jẹ́ pọ̀ jù á ti fa oríṣiríṣi àárẹ̀ tó alára ẹ́ pọ̀lọpọ̀ kẹ́míkà tàjẹ̀ kan kó jẹ ní ìsìn ẹkú pọ̀lọpọ̀ ṣe ṣe wàhálà tó ní kálukú ń rówó èyí tó ní kálukú mi fi ń wo àárẹ̀ ní ọ̀kiri pẹ̀kọ́ àwọn tó ń ba ara jẹ́ lọ́pọ̀lọpọ̀ ń kó jẹ torí ẹni wọn ba wàhálà tí a lè ṣe tí wọn bá ti dàgbà tó wọn séje kan torí pé gba ara ti ó ti wíìkì sínú ẹ̀dàbírin táwọn bàbá wa táwọn ayáwá ń jẹ láyé ìgbà kan ṣùgbọ́n nínú àlùjẹ́ náà kò sí tí wọn máa ń jẹ tó máa ń gbòdì lára kò sí kó ń bí o àwọn anìkọlọ ló wà rẹ̀ ẹ̀sí kó ń ṣe gbọ̀nsẹ̀ àwọn anìkọlọ ló flají àbí kí ní ká wá ń ṣe rárá o ẹ̀fọ́ jẹ́ ní ẹ̀rú nídàájú malaria kò tẹ́lá jẹ́nà ó ń wá ká ara kọkú ara ní kọ́kọ́ ló kọkú gan kọkú ọ̀bàbá dẹ̀ ní àìdá àlìjẹ́nà láì kú gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ yàn àlìjọ́nà ló mú kó wọ́ ṣèwọ́n tó wá tèrè pé ta ní fẹ́ kú ẹni kó ní kálukú àtọ́ kó sì kú tẹ̀sí ìyá ní sí àṣàyè ìdùn tó bẹ́ẹ̀ ni yóò ti ẹ̀dùn náà ikú ìṣòro kú Allahu akbar ìròyìn àlìjọ́nà nìyẹn ẹja palẹ̀ wọn kalẹ̀ dé gbogbo tó máa fi mú wa lẹ́tọ̀ọ́ síbẹ̀ torí bí táwa yìí ìgbádùn rẹ̀ ọ̀tọ̀ nǹkan kò sún tá a jẹ́ ní tó dùn tí ò ní padà di gbọ̀nsẹ̀ kò sún tá a mú ní tó rẹwà tó dùn lẹ́nu tí ò ní a ṣe ń jẹ́ ara ló ń dúró sí tán pẹ̀lú àwọn àjẹsára láyé ni náà bákan náà ó rẹ̀ rẹ̀ tó ń bẹ fún kéèyàn dúró déédé pẹ̀lẹ́ ń sìn kéèyàn má ṣọ̀tún ṣòsìn kéèyàn má wo wíwọ̀ wọn kéèyàn má da lórúkọ má ṣàpá kéèyàn má fi kan nípọn Islam bá fẹ́ ṣe Islam ṣe Islam ẹ̀ kó yọjú káwọn kó Islam ló ń ṣe torí nínú oríire tó ń bẹ ẹni tó ń ṣe Islam ó náà ni pé àwọn mọ̀lẹ́ka máa sọ fúrú fẹ́yàn bẹ́ẹ̀ pé ibi tó ń bọ̀ ìlú fẹ́ dé sí ni نزلان من غفور رحيم نزلان ibùdé sí kan ní àlìjánà jẹ́ o agliku al'adwara fannawa fiza ibùdé sí kan wani àlìjánà jẹ́ o ibùsọ̀kalẹ̀ sí kan ní ibùgbúlẹ̀ sí kan ní talo ló ní ta ló pèsè ẹ̀ka rẹ̀ min tó wá pé min ghafuri rahim torí pé yẹn lè ra ìjọ́nà ọlọ́run wò láì sáfúríjì ọlọ́run ti ṣe àtàmọ́ ọmọ ṣe tọ́pọ̀lọpọ̀ ti ṣe ẹnìkan àmójúkúrò lọ́lọ́run ṣe fún wa àmójúkúrò òun ọlọ́run bá ń ṣe fún wa ó ń forí dìwà ní torí ẹ tó bá pé àwọn táwa ń rí lára àwọn èèyàn tí wọ́n ń ṣe sí wa tó ń dùn wa tá à ń fi nà wọn tá à ń bá wọn bí tó bá pé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fẹ́ bínú táwa náà tó fẹ́ bá wa bí ni a àdúró wo kò ní ṣẹ́pẹ̀ nìkankan lórí ilẹ̀ o ṣùgbọ́n láwọn bá ń ṣàwọn kúrò fún wa torí kó fẹ́ràn wọn fẹ́ kẹ́ wa. ibi sọ̀kalẹ̀ sí kan ni àlùjáná jẹ́ ibi ìgúnlẹ̀ sí ni àlùjáná jẹ́ ibi ìbùparí ni àjò sí kan ni àlùjáná jẹ́ tẹ̀pẹ̀ ní nǹkan fún òwúrẹ̀ rọ̀ṣì àtọ́jọba aláforíjì ọba kẹ́nikẹ́ni. òun náà ni àyè náà ti wà kì í ṣe òyìnbó ló kọ àwọn ṣí ń kọkọ ni kọ kọ́ àlùjánnà kì n ṣe àwọn Japan ni wọ́n pa lọ́sùn India kọ́ ló ní ìtìrì ọ̀nà àlùjánnà Amẹ́ríkà kọ́ ló ṣọ̀nà kábíyèsí ayi kan ni ọba tó ní ọlọ́ba ti máa ń forí jì ni tó dẹ̀ pé the next thing lẹ́yìn àforíjì òun náà ní ìkẹ́ tó tún máa ń kẹ́ ni. ẹ̀kọ́ nílé náà jẹ́ látọ̀dọ̀ ọlọ́run fún gbogbo àwọn tí ọlọ́run fi ipò láyé tí a bá láti ń tó kàn lẹ́yìn àforíjì nìkẹ́ ìyẹn náà kọ́ nínú ètò tọ́lọ̀ wọn bá ń nípa àwẹ̀ dé nìyàn kọ́nà tí a bá wà sí ọ̀dá tí wọ́n bá ti mọ́lé lọ́bà padà sílẹ̀ ní ti mọ́lé tí wọ́n forí jì tí wọ́n já fi ẹ̀ nítorí a kí gọ́ọ̀mẹ́ntì máa ṣe fún ní pé kọ́ máa ṣe pàmẹ́ntì fún wọn ṣe bó ti jẹ yá ó ti gbàbá lú ó dá ẹ̀dọ̀ kọ́mpẹ́sẹ̀sì ẹ̀ ẹ̀mpáwà ẹ̀ àwọn bàbá náà lẹ Yorùbá áyà tí wọ́n kàrí tíra àwọn àti tí wọ́n kàrí rí ẹwẹ̀ kọ́ lẹ́yìn ìbáwí wọn ní ká máa bọ́mọ rí ìgbẹ́ lẹ́yìn ìbáwí ńkọ́ kábẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ lókù ẹwà wọ́ọ̀yà tó tó wá ọlọ́ni wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan tàlẹ́ni tí ń fi ń sàn kan rí jáde lẹ́nu gbogbo aláńlanú sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wo lọ̀rọ̀ tọ́lọ̀wọ́n bá fẹ́ jù ọ̀rọ̀ wo lọ̀rọ̀ tó dùn mọ́lọ́wọ́n bá nínú jù ìrọ̀ ọ̀rọ̀ wo ló yẹ kíyàn máa sọ kíyàn máa retí ìyọ́nà ọlọ́run látara bẹ́ẹ̀ ọ̀nà ni ọ̀rọ̀ tí yàn sọ láti fi pí àwọn èèyàn ti tọ́lọ́run ọ̀rọ̀ tó dùn mọ́lọ nínú jùdá ìdí pé al-amru bil ma'ruf wa nahyu 'anil munkar ọ̀rọ̀ tó fi ń pí àwọn èèyàn síbi dáadáa tó dẹ̀bí ń kọ́ bàjẹ́ ó ń pèèyàn síbi dáadáa ó ṣe wá sí fáwọn èèyàn pé kí wọ́n wá ṣe oríire ó pè àwọn èèyàn pé kí wọ́n wá kírun ó jẹ́ mu'azzin ayà yìí náà máa bá ọ náà yìí bẹ́ẹ̀ ọlọ́nìta ni ẹni tí fi ń sọ tó dá tọ́lọ̀ ń fẹ́ tó lè tààrẹ rí ìyọnú ọlọ́run tó ẹni tó ń fàtùkú rẹ̀ pí àwọn èèyàn síbi dáadáa wẹ́yìn ìyàwó náà ẹ̀yin wúmù ẹ̀yin sisters ẹ̀yin náà máa lò nínú àtìkò yìí láti fi ṣe wá àtìkò àwọn èèyàn ó rọrùn fún èèyàn nísìnyí láti pé kò pèèyàn sẹ́sìn true android phone tọ́lọ̀ ní kó wà lọ́wọ́ ẹ̀ pọ́kàn ti ẹ̀yẹ kó kọ́pì lẹ́kṣọ̀ kan jẹ́kọ́ bẹ́ẹ̀ gí e irú tó rí pẹ́ nìyẹn bùkátà sí tó gbọ́ nínú lẹ́kṣọ̀ kò kàn rọra gé mi five minutes yẹn kó sẹ́ndì ẹ̀ sí kó sẹ́ndì ẹ̀ sí tán o tún pèsè òdúró kí ni bí mo sẹ́ndì yẹn òun ò sí wò tó bá ti wò tán jẹ́ ká sọ̀rọ̀ hẹ́n ó ti pass message fún nìyẹn bí wọ́n ṣe lè gbé kalẹ̀ ó lè má da tó bí ẹni tí o copy lecture ẹ̀ ṣe gbé kalẹ̀ ìwọ náà kàn máa ó kàn máa tún fi ọ̀rọ̀ ṣe èròjà sára tó tó fi gbọ́ yẹn gẹ́gẹ́ bí tó mọ̀ wọ́n ẹ jẹ́ káwa náà máa lo àǹfààní tá a ní láti fi pè yẹn sẹ́sìn iṣẹ́ oríire tó tó kápé ní sẹ́sìn láyé òtó sí má oníṣẹ́ àwọn ànábì ọlọ́run torí ẹ̀ ló pa sí kakọmọ ní kí ó jẹ́ nínú tọ́lọ̀ bá fẹ́ràn jùlọ lórí ilẹ̀ ayé khayrukum man ta'allama al-Qur'ana wa 'allamahu torí pé ìgbà tí yàn bá ti kọ́ tó tún fi kọ́ yàn àwọn tó kọ́ àtòun tó kọ́ wọn kò sí tó fẹ́ fi gbogbo tó ń kọ́ láti Kùránì lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ṣíjọ afẹ́ fi pèpè sẹ́sìn afẹ́ fi káwọn èèyàn mọ̀jọ́ kan ọlọ́run afẹ́ fi jọ́sìn ibi tó ń padà ìwà tẹ̀sẹ̀ tẹ́sìn tó máa júwe péyàn ní ìsẹ̀kọ́ ọmọ ó tún wá bùkátà sáwọn kankan wàkọ́ọ̀lá ìnàní mìnàdì mùsùlùmí wàá mìnà sọ́ọ̀lẹ̀ha ó sọ wọn náà tún ṣe dáadáa torí expectation àwọn tí wọ́n gbọ́ wà sí lọ́dọ̀ àfẹ́sìn òun kí wọ́n rí pé ohun tó ń sọ yẹn ṣe é wá sí ẹ̀wọ̀ ní sápa lára àwọn èèyàn tọba ní pédà tí ibi tó ń sọ ló ń ṣe bó ṣe lòun kò nígbèkalẹ̀ tó kò nímọ̀ tó káwọn èèyàn máa gbọ́ ẹ tó tó bá ti di pé ohun tó ń sọ yàtọ̀ sí tó ń ṣe ọ̀rọ̀ ẹ̀ ta kò wáyé wá sí ẹyẹ ò ní kò lè nípa lára àwọn èèyàn tó bá nípa lára àwọn ẹlòmíì tí wọ́n mọ̀ táwọn ọmọ gbọ́dọ̀ kan lò àbọ̀ nípa lára ẹlẹ́wẹ̀ tó ẹwú báwọn ti fẹ́ ṣe tí wọ́n ní àfẹ́ ọ̀rẹ́ mi ní ẹwẹ́ máa wùwà mi ní tí wọ́n mẹ̀dìjẹ́ èmi wà lè torí tí wọ́n fi náà tó wà sórí igbó mo ṣáàtì gbẹ́lẹ́ nu wọn ti gbẹ́lẹ́ nu wọn wọ́n ti sọ kókò dá ọ̀dẹ̀ káyà fún wa ìyẹn ìtàn ti sọ ilẹ̀ mi máa ṣe àwọn bá dẹ̀ ṣe nǹkan mí ẹwù àwọn mí wà bẹ́ẹ̀ wọ́n bá ti gbódodo ẹni tó sọ̀ọ́ bá kó sí kòtòkòtò kó sí gegele àwọn tó padà mọ́

ọlọ́run bẹ̀rẹ̀ tó sì wọ́n kọlọmọ ṣe tẹ nìkan kan wá bẹ̀rẹ̀ torí ẹ̀wọ́ tó fẹ́ sọ fáwọn èèyàn pé kọ́ máa hùwà bàjẹ́ àbí kí wọ́n náà kọ́kọ́ máa hùwà dáadáa kò máa hùwà bàjẹ́ wọ́n á sọ àlẹ́ ha wọ́n náà gbọ́dọ̀ máa kírun o gbọ́dọ̀ máa ṣe dáadáa o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ rí o gbọ́dọ̀ máa o gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan táwọn ẹ̀fọn máa rí ní rí wípé tọ́ ọlọ́run kan lọ́ba tó pé o ó ń gbìyànjú ipa tó lè ipa tiẹ̀ ó ṣe wọn tó lè ṣe. wa qala innani minal muslimin ó wá ń sọ fún àwọn èèyàn yìí pé èmi náà juwọ́ sẹ́lẹ̀ fún tọ́lọ́mọ gbogbo tí mo ní kẹ́ ṣe èmi náà ṣe o gbogbo tí mo ní kẹ́ má ṣe èmi náà ṣe o wọ́n gbọ́dọ̀ wá sí inú ilé àpá wá bá a.

ó ti bá gbogbo ẹrù ìyàwó ẹ̀jẹ̀ dá wàhálà ó ti lọ yọjú àwọn èèyàn ti ń dì mú yàdàpọ̀ náà ti ra mú pé àfà àfà àfà ẹwù yàdàpọ̀ bó ṣe dà fà mú àwọn ẹ̀ṣẹ̀ ti wà síta ní yóò dé bí bàdá mọ́ndé náà ń bọ̀ pọ́ọ̀lù náà tún dá náà wí sí the world is this àfà now? Ah, wí sí now you want to your wife àwọn tèmi láì ní ìdàdì padà ṣe wá sí fatawata yẹn dẹ̀ gbára wọn padẹ̀ fẹ́ra rẹ̀ lè tí wọ́n fàṣọ lójú mi tó ń gbọ́wà sí yẹn ìwọ̀n ló ń ṣe wá sí dẹ̀ anábí ọlọ́run yìí ṣùgbọ́n kò lápára rẹ̀ kí ṣe tà ní lọ́wọ́ ó mọ́ mọ́ máa kan lè kíwà ọmọ ẹ̀ mọ́ mọ́ máa kan lè rí àwọn ọmọ ẹ̀ mọ́ mọ́ wọ́n dára sí wọn wọ́n rún pa. eléyìí kò kò bá ìlànà ìsìláàmù àti ìsìkọ́ wọn tá à ń sọ. ọ̀nà ẹni tó dúró déédéé yẹn ẹni tẹ́ wọn máa kíyèsí lára rẹ̀ ni pé a máa ní gbogbo ohun tí mo sọ fún ìyá ọ èmi náà olùgbàgbọ́ òdodo ni mí. ìnáni mìnàlì mùsùlùmí nínú ẹni tó ju omi sẹ́lẹ̀ pọ́lọ́ ní nínà kí n ṣe ọ̀rẹ́ ẹni omi ní ẹwù ẹ má wò wá mi. tèmi náà ṣe máa ń sọ fún wa ní gbogbo gbà pé ẹwọ wa ti wa náà ìtẹ́ bá rí pé ẹ fẹ́ pè wá sàkíyèsí inú ẹ ẹ pè wá sàkíyèsí. ìsìnkú tí wá bá ti àtọ̀ sí ń ń sọ èèyàn ni wá ìjẹ́ ìdí èèyàn lè lọ ṣẹlẹ̀ tí wàá ń gbà míì. kàṣẹ̀ǹkà mẹ́tò ọ̀ráǹdì ẹ̀sìn fẹ́ wá bá wa kẹ́ẹ̀kì látàkìrì náà wọ́lá tẹ̀sẹ̀wé lè hásánà tó wọ́lá sẹ́yìí ẹ̀ ọlọ́wọ́ bá ní ẹ̀ẹ̀lẹ̀ fi dáadáa ẹ̀ lè fi wé àìdá alhassana àti sẹ́yìá lásìsẹ́ kò dọ́gba ìwọ náà mọ dáadáa ó dẹ̀ fẹ́ káwọn èèyàn ṣe sí ẹ ó mọ ọ̀rọ̀ rí olùfẹ́ káwọn èèyàn máa sọ sí ẹ ó dẹ̀ mọ àìdá ó fẹ́ káwọn èèyàn ṣe sí ẹ ó mọ ọ̀rọ̀ tí ò dá ó fẹ́ káwọn èèyàn sọ sí ẹ so definitely dáadáa yẹn tí wọ́n fẹ́ ẹni kí wọ́n náà máa kejì ọ̀rọ̀ dáadáa tó fẹ́ máa jẹ́ káwọn èèyàn sọ sí ẹ tí wọ́n náà fẹ́ ké sí ẹ gbọ́ tó máa dùn ẹ nínú ní kí wọ́n náà sọ fọ́mọlá kejì sẹ́yìn à ìdákejì rẹ̀ àìdá tẹ́gbẹ́ tí wọ́n bá ṣe sí ẹ inú ẹ máa bàjẹ́ inú máa bí ẹ ó máa dùn ń tà ara tiẹ̀ kọ̀ ara tiẹ̀ náà kọ̀ ìyàn ló ń nà islam ni ẹ̀sìn kọ́mọ nìyẹn anabi sallallahu alaihi wasallam sọ pé la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi táǹpẹ̀ ní ìmáàlì ní pé irun tó fẹ́ ló fẹ́ fọmọlàkejì ẹ irun tó kọ̀ wọ́n náà lè fi lọ́mọlàkejì ẹ òun fi èèyàn ru ra ẹ o fi ṣírò ara àwọn ìgbà ìgbà tó kọ wọn náà fi ṣírò ara ẹ wọn náà fi ṣírò ara ẹ ṣírò ọ̀rọ̀ tí wọn náà sọ yẹn sí ẹni yẹn tó bá sọ̀rọ̀ ẹ sí wọn náà ṣètòrò òjú lọ sẹni tó jù wọn náà lọ bá sọ̀rọ̀ ẹ sí ẹ ńkọ́ òkè wọn lọ bẹ̀rẹ̀ sí nà bí ẹran sẹni tó jù wọn náà lọ bá ẹni dùkú bí ẹran ńkọ́ báwo wọn náà ti fẹ́ fíìlì ó ṣépè fún ọmọ ọlọ́mọ tẹ́nìkan bá gbé wọn náà ṣépè ńkọ́ kúlò hàrí ó bùkátà kásìlẹ̀ di ẹ̀kọ́ mú dáadáa dáadáa wọn kì í ṣe mọ̀lẹ́bí dáadáa àti àìdá wọn ṣe mọ̀lẹ́bí dáadáa máa ń bí ìdùnnú ó máa ń bí ìwúrí ó máa ń bí ìfẹ́ tó bá ṣe sí yàn àìdá máa ń bí hatred ó máa ń bí ìkórìíra ó máa ń bí ìbínú ó máa ń bí oríṣiríṣi nǹkan. tó bá sọ pé ojú ẹrú ọlọ́run lóòótọ́ ló àwọn dájú pé alhassana àti sayyi'a méjèèjì kò ṣe fi ra wọn ẹ wá gbọ́ ẹ̀kọ́ tọ́lọ́wọ́ wá fẹ́ kọ́ wa ìyàwó ẹ ṣeun tí ò dáa fún ẹ abọ́kọ ẹ ló ṣeun tí ò dáa fún ẹ abóbi ẹ ló ṣeun tí ò dáa fún ẹ abọ́mọ ẹ ló ṣeun tí ò dáa fún ẹ àbí aláàtúmọ̀ ẹ̀kan ló ṣeun tí ò dáa fún ẹ ẹgbọ́n tọ́lọ́ ń sọ ọlọ́ni èdè fà bìlátì hìyà àhàbà ọlọ́ni tọ́. ń tó dáa ní kí wọ́n fi ṣàdá padà ní tí ò dá sí ìyànṣe sí ẹ̀yẹn má fi di sàn jù adìyẹ dàmí lóògùn náà má dẹ̀ fọ́ lẹ́yìn ìsáàmù ni ká ṣe bẹ́ẹ̀. ó fà ìmọ̀kan ṣàìdá sí ẹni ìwọ́dẹ̀ ṣe rárá sí padà pàápàá jùlọ nígbà tó ti túbà sutura ṣiṣi ẹ̀ wọ́n sọ pé wọ́n bá rí tẹ́ǹtì jù bẹ́ẹ̀ lọ máa gbẹ̀ sàn ìdìfà ìlẹ́tì ìyẹ̀ àṣà ẹ bá wọn kábàá wọn pé àwọ̀ ṣẹṣẹ láàrin ìyà méjì àbí láàrin àwọn ìjọ méjì onítọ́lọ̀ bá tó wá sàkíyèsí lórí ẹ̀yìn aláwọn ni fa ìdàlẹ́bì bẹ́yìn náà kàwà bẹ́yìn náà hù àdáwà كأنه ولي حميد فإذا الذي بينك وبينه عداوة tó bá ṣẹlẹ̀ pé láàrin ìwà àti ọmọlàkejì rẹ̀ ìbára ẹni jà ìbára ẹni ṣọ̀tá wà láàrin yìí fortunately ó apology ìyàwó ẹni ọkọ àbúrò ẹni ẹ̀gbọ́n ẹni ọmọ ẹni òbí ẹni ọ̀rẹ́ ẹni ó ti mú fẹsí ma ẹbí ẹ ìbára ẹni tẹ́lẹ̀ ti a ti ma ẹbí rẹ lẹbi kí n pẹ lórí ìpínlẹ̀ ó ti bẹ ẹ ti ló ti tán fa ìlà lẹbi bẹ́ẹ̀ni kàwá bẹ́ẹ̀ náà hù ka ìgbà tó ti yẹn nínú inú kódà tí ìwà ẹni sẹ́ndà apọ́lọ́jì tó ọkọ̀ bá ti sọ́jẹ̀ yìí pé wọ́n náà ti ó ti rí tó ń ṣe pé kò dá ó ti ń súnra kì ní kò ní jẹ́ kọ́kọ́ ẹ̀ máa tutù pítọ̀ wọ́n ti rí kí wọ́n á bẹ̀rẹ̀ lómi kò wá ní gbọ́n yá sọ ah, à ń dẹ́nà òun gbọ́n tó àyè tiẹ̀ kí láà tó yìí ó ti ṣe ṣáàlì ẹlẹ́mì tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ máa ń bẹ̀ tó bá ti ṣe ẹ̀ má bínú nígbà tó wá di kó ti wá sọ́ di àtẹnumọ́ àtẹnumọ́ àtẹnumọ́ ìyẹn kúkú wá fílẹ̀ kó wá ń bẹ mọ́ má fílẹ̀ náà ṣe ni ọ wá ṣe má bẹ náà ni ó ọ̀gá tó pé ilé ọkọ ló wà ọkọ lọ̀gá má ma náà ni. ẹlẹ́ni ti ṣe ti ọ́ndà tírénì ló sì wá títí tí wọ́n náà fi máa jẹni tó ń tírénì àwọn èèyàn tó ń kọ́ńtrólù àwọn èèyàn lọ́dà tó bá ń tírénì àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ ó sì fi ṣe practical ó sì kù díẹ̀ فإذا الذي بينك وبينه عداوة وضلط كأنه ولي حميد ẹni tí àdáwà wà láàrin wà tí ẹ̀yẹn wàá wá ṣe bí ìgbà tó ṣe pé ọ̀rẹ́ àyù rẹ̀ ni nígbà tọ́rọ̀ bá ti yanjú ó tún wá ní ma wá gbé sójú ó ti gbé sójú àwọn olóyìn tó ń bá ṣe tí ẹ pé tíjà bá dẹ̀ ṣẹlẹ̀ náà tó bá parí ẹni tó bá ẹni wà níbẹ̀ ńgbà tíjà ṣẹlẹ̀ ló máa ń fún àtẹnìyẹn jà ní ẹni tó bá wà níbẹ̀ tó máa ṣojú ẹ̀ ló máa rántí torí pé wọn ní rí tírẹ́sì yẹn níbi closeness ní ẹbí tó máa lágbára jù pé ah jọ sẹ̀dá arábùrú ìjà tó di tó yíyó ní àwọn àtẹ̀rẹ̀ láàrin ọkọ̀ àdìyàwó mi tọ́ba dẹ̀ ti parí ẹ̀ báyìí èsì yẹn ti dọ́gbọ́dọ́gbọ́ tánà nìyẹn àwọn àtẹ̀rẹ̀ láàrin ọ̀rẹ́ méjì adama bára wa ṣe ká nà huwa nílé hàmì ṣùgbọ́n tó bá yẹ pé lára ló bì ìyẹn èmi ò mọ bí tí o bá ti rí pé kì í tán bọ̀rọ̀ ìyẹn kì í tán rárá ni o òun lè ṣe láyé nǹkan ẹ̀ ń bọ́ tójú ẹ̀ ẹnìkan wá ń la ara ẹ̀ lórí àwọn oríire ẹ̀ ìpè kọ́ tí mo máa gbalẹ̀ lárúbáwá bá dá sí àárín wa tẹ̀lé náà kí ló fà wà láàrin yìí ọ̀rọ̀ lára oníṣẹ́ èrò mẹ́jọ ṣùgbọ́n tó ń ṣe nìyẹn tó bá dàbí wà tọ́ra ti yanjú wà kàn ní púpọ̀ sí yanjú ìwọ ni wọ́n máa rò pé ti tán wà kàn tó máa dédé bá ọ̀rọ̀ ẹ pàdé ń bò mí tó tún ń sọ́fà ìlú mi ó ti ṣe ń bẹ̀ jẹ́ sí ni ń tó ń ṣe ní ìlara hasad ìyẹn ò lè tán láéláé kì í ṣe pé kì í tán bọ́rọ̀ ṣé fi tó lè mú kó tán fẹni tó ń ṣe lára ilé àjẹ́ ọlọ́mọdé ò ṣẹlẹ̀ tó máa mú kíjà lára tán lọ́dẹ̀ tó ń lára kíkan náà tó máa mú kírù ẹ̀ tán oníkóyẹ́ pé ń tọ́lọ́ ń ṣe fún òyàn nǹkan yẹn padà sẹ́yìn irun àwọn máa sì pàtàkì pẹ̀lú yàn náà ọdún bí láì ní ìgbà náà ni irú ọ̀wọ̀n tábẹ̀ máa wá ń fẹ́ dọ̀rẹ́ ẹ̀hẹ́n ìdájú mo ṣe dà àtijọ́ dọ́gba àtàǹsọ yìí <laughs> ẹ̀wà ni máa rí ìbí nìyàn wá ní máa wá wá mọ́ ọlọ́mọjà rí irú rẹ̀ ó bá tún rí tí wọ́n ti ń wọ̀ wá lókè tọ́tún wo ní kálukú lókè ọlọ́run àdánwò tí wọ́n máa máa yọjú wọ̀ wá ń sálẹ̀ pé àṣẹ ti jábọ́ ọmọ àfikàn wa tàǹpé ní hasad nìyẹn torí ẹ̀ lèwọ́ náà ṣe gbọ́dọ̀ ṣèṣe sí mọ́mù ṣáfihàn tani wọ́lá torí lè ọ́àdí kọ́tò lólan fa iná ṣàmá tata lè ọ́àdá bàlá ìmọ̀mù ṣáfihàn ni má jẹ́ pẹ́ta ẹ mọ́ bàtí nǹkan bá ní fún ẹ̀ àtùkùgbà tí nǹkan bá lágbára má rojọ́ kọ́ta gbọ́ jẹ́kọ̀tà náà máa rí ẹ ní ìdígbìgbà tẹ́ pé àá ọ̀dá òsílẹ̀ ìjáṣọ tuntun ní sá ah, ga o kó tó wo ah, kó tó máa rí àá ah, ga o fi sùúrù eh, gbogbo wọn náà kọ́ ló wà láti járe tó a ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan àti wọn pé ọ̀rọ̀ lára lólè ṣùgbọ́n ní tí kìí ṣe ọ̀rọ̀ bí lára ní tó ṣẹlẹ̀ láàrin yín ìwà àti ẹ̀kàn ní ṣù ní ordinarily lórí nǹkan mí nínú kàtàyé wọ́n bá ń parí ẹ̀ ká ń nà wọ́n ní jù ní hàmì wọ́n bẹni náà ṣe bí ọ̀rẹ́ àìjú ẹ̀ tẹ́ẹ̀sì ẹ̀jọ́ ní gbólóhùn àsọ̀rí bẹ́ẹ̀ wà tìyàwó ẹ̀ náà lálùwà tó kọ̀ ẹ̀ iṣẹ́ sí Yorùbá tó pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn lọ́dọ̀ wa láwọn ta sábà mọ̀ ó ní ṣe sí i tabati ẹ̀wà parí ìjà ṣe kárí ní ti ṣe parí mọ́jà kí ló dé tí o ṣì ní nínú kárí ní tí o lè ṣe parí ó tẹ̀lẹ̀ omi tíjà bá ń a ti sàn ọ̀rọ̀ burúkú mi tí ó dá àwọn máa ń sàtọ̀ tán ọ̀rọ̀ ẹ pé hmm, tí a bá gbọ́ àwọn omi ti sọ lọ́rọ̀ àwọn ọ̀rọ̀ ìdọ̀tí sílẹ̀ ya tiẹ̀ tó bá tó bá lóòótọ́ lóòótọ́ dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàbójú kúrò fún ṣùgbọ́n tó yẹ kó kọ̀fẹ́ kíjà parí ni gbogbo tó sọ yẹn kò kó jẹ kò tó bá òun nìyẹn ọlọ́run ọba rẹ̀ nìyẹn ìwọ ṣe ń tí alukura ni kò ṣe pé ká annahu waliyyun hamid bí ọ̀rẹ́ ayò oníkóṣe bá lò ìtumọ̀ rẹ̀ ní wọlé yóò hàní ọ̀rẹ́ ayò oníkóṣe bá lò. wọ́n máa yẹ la kọ́ọ̀hà alálẹ́lẹ̀ fún wọn nílé ní faradà fún gbáǹtà sọ yìí mara èyàn ti gbó èyàn ti sọ̀rọ̀ èyàn ti parọ́ mọ́ ti ṣeríṣiríṣi o tún bá padà wá kí o ti ṣe dáadáa sí ha o ti bẹ̀ẹ́ lórúkọ jẹ́ o ti ṣe oríṣiríṣi ara wọ́n máa yẹ la kọ́ọ̀hà ìlàlàdínà sọ̀bàrù ẹmọ̀ kọ́rọ̀ ọdún sọ̀jádùn parí ṣùgbọ́n tán fi lọ ẹniyẹ tó fi gbarata tó bínú jọ fi làjẹ̀ lọ ẹ́ ìwọ́n tó ń fún yàn tó ń jí wà sùúrù fún yàn wà sùúrù ní ìṣe o ọdún <laughs> ìṣe o ẹni tó ń sọ bárọ̀ tó ń fún ní kó ṣe sùúrù yìí irú tó ń <laughs> máa ń dá ń gbà mí tí wọ́n bá wà nínú association kan má gbára ta síta káwọn tí ò gbọ́n tẹ máa máa fún ẹ́ sùúrù tó bá gbára ta síta gbogbo ọ̀tọ́ máa bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ tó máa sọ fún ọdún sùúrù tẹ́lẹ̀ kìí ṣe mo ti ṣe times one thousand ọ̀rọ̀ kan ṣe mọ́kàn ẹ̀ṣẹ̀ sọ mọ́kàn ọ̀dẹ́ láti rẹ̀ kan ṣo ẹ̀yán ni ẹ̀kọ́ yẹ kẹ́ rẹ̀ láti rárá ìyàn ní mí tó fúnkún bẹ́tà kó fi reaction ẹ̀ pamọ́ sínú torí pé bá rí àrẹ̀ sáwọn kan ní ọlọ́ọ̀hì àwọn tí ò gbọ́n jú ẹ̀ àwọn tí ò lè ṣe ìdá kan nínú wá ń ta ọmọ sùúrù tí wọ́n ṣe ìfaradà tí wọ́n ṣe àwọn tí ò lè ṣe àwọn náà máa ma padà wọ́n máa pààrọ̀ wà fún ẹ ò bá dẹ̀ ṣe sùúrù ẹ bá dẹ̀ ṣe sùúrù ààyè ah, náà ah, inú àmọ́ wá ogun sókè ká ò lè ra kò jáde má yẹ láàgbà kóyẹ́kóyẹ́kó rẹ̀ ìgbà tó bá ṣe dópin ìgbà náà ni ó máa tó borí wọ́n mọ̀ yìí làkọ́ọ̀há ìlà dúó hazin àárí àwọn ẹniyàn nìkan lè ní farada gbogbo tá kàkalẹ̀ yìí kó lè ṣe àbẹ̀ntọ́rọ̀ bá mọ̀ ọmọ blẹ̀ ẹ̀dẹ̀ntọ́rọ̀ bá kẹ́ẹ̀ àfẹnusọ́lọ́ ń bá mọ̀ ọmọ kẹ sẹ́ṣálì tó fún ní ẹ̀bùn tó ní agbára pé á ah, ìrìnjẹ́ ńlá ni o ah, ẹni yẹ owó ṣe ń bí bí màlẹ́kà kí ló dé á ah, wọ́n ń bínú ni wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n ń jà ni á ń tọ́ fi lẹ́yẹ lára wọn tó kọ́ á mo kí ẹ mo kí ẹ á dànsá kí ẹ èmi ò lè bá ń tó gbà yẹn o hmm. ní tọ́lọ́mọba ń yìn ẹ́ kó oríire ṣe mẹ́rẹ̀ láti yọrí irú ẹ̀ ṣe o kò fún kálùkọ́ náà láti yọrí irú ẹ̀ o nínú ilé wa ni ní gbogbo ibi tàbá dé láyé ni tí kún wọ́n máa push wa to the wall adama farada adama ṣùtú adama fi ọlọ́ ìgbàyẹn ló tó láti yọrí ló tó jèrè sùúrù tó wá ti lè ṣe pọ̀ jù níṣẹ́ ni kì í tó ẹ̀tẹ́lẹ̀ bá sọ rú ẹ̀bá mi tọ́ ọ̀pá fàkùbà yorùbá tó máa rí nǹkan púpọ̀ ní sáà ẹni àrí sùúrù kì í pọ̀ ju iye sùúrù kì í tó tàbí tó bá ti ṣe sùúrù tó jẹ́ pàmì tó ṣe padà á sọ fún ẹ pé ò bá dẹ̀ ṣe sùúrù mo ti ṣe ó ti pọ̀ gan kò ń pọ̀ jù èmi pọ́ ẹnì kan sọ pé sùúrù tó ṣe ti wá pọ̀ jù ìran wọ́n blame ẹ̀ lórí zuru wọ́n blame ẹ̀ lórí àìṣedópin ni tẹ́pẹ́ rìsọ́ọ̀sì ẹ̀ ó ti rí o ti wájú kó sú ẹ tó gbogbo tó ti ṣe látẹ̀yìnwá yẹn náà o ti wé o ti wé sí <laughs> ni ẹlẹ́sẹ̀kẹsẹ̀ níparí ẹgbẹ́ yàtọ̀ lọ́wọ́ bá wá fi yẹn tó tún sọ ní ẹ̀yìn gbogbo àwọn ilé yìí ń tàǹpẹ̀ ní sèkọ́mọ̀ lọ́la ń ṣàlàyé wọ̀nyí aláàni wa imma yanzaghannaka mina shaytani nazghun fasta'idh billah tó bá ṣẹlẹ̀ pé ṣẹ̀tọ́n ọkàn tí ẹ̀wà bẹ̀rẹ̀ sí ma wá gbísà sí létí pé má gbà ó má dáhùn dàrú má bá wọn ṣe bínú jà dàrú ẹ̀rù tí ṣètò ẹni bá wà ń dúgbòkúgbè sí ilé ni mo ti ṣèṣe náà jáde pààrọ̀ tatẹ́tẹ́ ìwà tí ò dáa lọ́hàkùbà ọlọ́run ní fàṣàáì bìbì dá àsìkò gbàtẹ́sù gbígbégbé wa ti ẹlọ́kàn yẹn ṣe àwọn òbí láì ní ṣètò ọ̀nà ọ̀jẹ̀ àwọn òbí láì ní ṣètò ọ̀nà ọ̀jẹ̀ tó bá ti lè ṣe àwọn òbí láì ní ṣètò ọ̀nà ọ̀jẹ̀ ìbínú ẹ̀ tó rú sókè yẹn wákàrí pé ní àwọn àwálẹ̀ ni ah! bá inú dẹ̀ ń bí mi ah! rẹ̀ rà kúrò mẹ́ àwọn tó dáa ṣe tánà ní tó bá bẹ́ ṣe ọwọ́ sókè báyìí tó ti ṣe àwọn tó bí láì àwọn tó ìlànà ṣe tánà ní látàrí pé inú ẹ̀ kàn máa wálẹ̀ kí ni a kàn wálẹ̀ lọ́rẹ̀ wálẹ̀ sí sàrẹ̀ bẹ́ẹ̀ torípé nítorí bẹ́ẹ̀ tó dùn mẹ́ nínú yẹn ó sì ń dùn ẹ̀ pàtàkì àwọn tó bí tó bá rí lẹ̀ ló lè dàmẹ́ nìyẹn ọ̀rọ̀ tí ò ní tán ó lè tẹ̀lé jáde àbá ọ̀rọ̀ kan wà kì í tán tí a máa sọ ṣe pé ẹni tó sọ sí ó máa máa rántí ẹni ní gbogbo gbà tó bá tún rántí báyìí ojú sì lè bọ́ lójú ẹ̀ ẹlẹ́yìn máa sọ rẹ̀ sí àwọ̀ ọgbà ẹ̀ látara kó o bínú sọ̀rọ̀ sí àwọ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ bá nínú jẹ́ dídú ike tó bá tají láàárín òru àti bá tán rántí omi tún lè máa bọ́ lójú ẹ̀. ẹlòmílẹ̀ sọ mí sọ kọ́ ẹ̀ tọ́kú tó bá rántí báyìí inú àdè máa bàjẹ́ pé á ah! fà àdánwò lóbìnrin yìí jẹ fún un tó bá ti di pé ní wọ́n fẹ́ máa bí wá síbi táwọn kan yìí fẹ́ máa lọ ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ ọlọ́run ní ti kẹ̀ṣẹ̀ nípa sàádìlítà ẹ̀wọ́ ọlọ́run kókó ṣe ń kúrò níbi ètò ṣètọ́ ó fẹ́ ba gbogbo ní àjọ ayé ń jẹ́ni iná huhu sani ọ̀nà àlè ọlọ́run dáadájú wọn ọlọ́run sani ọba tí ń gbọ́ àlè ọba tí ó rí gbogbo ń tàn ṣẹlẹ̀ kìkì ni ọlọ́run ọba sàlẹ̀ wọ̀ kó gba gbogbo ilé ìtàfẹ́ ní àìbádà fáwọn àtẹwà náà ti àgbò àtàwọn náà ti àsọ kó jẹ́ kí a lè dúró dédé níbi ẹ̀sìn wa kó jẹ́ ká lè dúró dédé níbi mọ̀hámọ́lá wa pẹ̀lú àwọn ẹ̀dẹ́yìn aláyé ká lè bá àwọn ìlú dáadáa kó lè jẹ́ kí a gúnlẹ̀ dáadáa hádà wa sọ́lẹ̀ láàrín ọ̀sán náà bàrẹ̀ kálá muhammadu wa alá àlẹ́ ní sọ́hábì ní وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته